ọba àwọn ọba àdàgbà má pààrọ̀ oyè ọba tí kì í sùn ọba tí kì í kú ọba tí kì í ṣá ẹ àgbéga ẹ kó ló wá gbóhùn wa ẹ kó ló wá gbóhùn yín olúwa mo dúpẹ́ o bàbá mo gbó ọ̀gá ẹ ṣé o ẹ ṣé o olúwa mo dúpẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ mo yìn ọlógo ẹ kú ìtọ́jú mi bàbá o. mo dúpẹ́ mo yìn ọlógo. ẹ kú ìtọ́jú mi bàbá. mo dúpẹ́ mo yìn ọlógo. ẹ kú ìtọ́jú mi bàbá o. mo dúpẹ́. quatro pés. Ai, bí yín bóyá ìyẹ ọpẹ́ ìyọ èmi sọ pé nínú ayé tèmi o nínú ẹbí mi ayé ọpẹ́ yọ láyé ọpẹ́ báyìí yọ nínú ayé yín ẹ jẹ́ ká gbóhùn sókè ká dúpẹ́ fún olúwa olúwa tó ń gbèjà wa ọlọ́run wa ọba ọ̀wọ́n ọba ẹ fún jíjẹ mímu adúpẹ́ asùn ají. olúwa ẹ ṣe ẹ jẹ́ kó fi lẹ́tà ọ̀fọ̀ ránṣẹ́ sí sí wa àdúpẹ́ o gbogbo ọfà burúkú ẹ dá wọn padà síbi tí wọ́n ti ń bọ̀ ẹ ṣe o àfọ̀pẹ́ fún yín fún jíjẹ fún mímu fún nǹkan tá a rí wọ̀ aṣọ tá a rí wọ̀ ẹ ṣe ẹ wò wá sàn ẹ mú wa lára dá ẹ ṣe o àyọpẹyọ ẹ jẹ́ kí ọ̀tá ọpòfo ẹ ṣe o bàbá ẹ gbọpẹ́ wa o ẹ gbà yín wa o ní orúkọ Jésù ni a gbàdúrà bàbá wa àti Ọlọ́run wa ọba tó ti ń bẹ ká tó dá ayé ká tó dá ọ̀run ọba tó ń bẹ nísinsìnyí ọba tí ó ń máa wà títí ayérayé àdúpẹ́ àfọpẹ́ fún yín àfìyìn fún yín àfògo fún yín àdúpẹ́ fún àmọ́ yín àdúpẹ́ fún ìpèsè yín àdúpẹ́ fún ìgbà tẹ́ gbà wá sílẹ̀ ẹ àdúpẹ́ tẹ́ bá gbogbo ìmọ̀ ọ̀tá jẹ́ gbogbo gbogbo nǹkan kí nǹkan tán rò lórí wa ẹ jẹ́ kí gbogbo ẹ já sí asán ẹ ṣe o ẹ jẹ́ kí ọ̀tá ẹ jẹ́ kí ọkọ̀ fo àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ lórí ẹbí lórí ara àdúpẹ́ fún wíwò wá sàn àdúpẹ́ fún ìpèsè àdúpẹ́ fún ẹ̀gbọ́n àdúrà wa àdúpẹ́ fún àánú yín tó dúró títí láé láé láé bàbá ẹ̀gbọ́pẹ́ wa ẹ gba ẹ̀yìn wa ní orúkọ Jésù pẹ̀lú bí gbogbo ayé ṣe le tó bí ìlú Nàìjíríà ṣe le tó ẹ̀yin ń pèsè fún wa ẹ̀yin ń dáàbò bò wá bàbá dúpẹ́ o nípa àánú yín ni o kò ń ṣe nípa agbára wa ẹ gbọ́pẹ́ wa ẹ gba ẹ̀yìn wa ní orúkọ Jésù bàbá wa àti Ọlọ́run wa ẹ wá bá wa sọ̀rọ̀ ẹ wá ṣàánú fún wa ẹ wá gbọ́ àdúrà wa ẹ wá fọwọ́ kàn wá gbogbo ibikíbi tí a nídìí ìfọwọ́kàn yín bàbá ẹ yín ọlọ́ àánú yín sínú ayé wa sínú ẹbí wa bàbá ẹ jẹ́ kí ọ̀run ṣí fún wa ẹ gbọ́ ẹ àdúrà wa lónìí ẹ jẹ́ ká bá àánú yín pàdé ẹ má jẹ́ ká padà bá a ṣe wá ní orúkọ Jésù ẹ gba ọpẹ́ wa ẹ gba ẹ̀yìn wa ẹ̀mí mímọ́ ẹ wá jọba ní orúkọ Jésù ní àgbàdúrà àmín ní orúkọ Jésù ẹ ké aleluya aleluya ẹ jẹ́ a jókòó ọ̀rọ̀ tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun ni pé ẹ jẹ́ kí ọlọ́run kó sọ kó sọ wá di èèyàn ńlá ẹ jẹ́ kí ọlọ́run sọ ẹ di èèyàn ńlá èèyàn pàtàkì mo fẹ́ kẹ́ ẹ sọ ọlọ́run ọlọ́run mi wá sọ mí di èèyàn pàtàkì wá sọ mí di èèyàn ńlá. ẹ wá sọ mí di èèyàn ńlá bẹ́ẹ̀ ni ó ṣe rí o ní orúkọ Jésù bíbélì sọ pé bàbá ṣe sọ ní ti Ọlọ́run bẹ́ẹ̀ ni ó ṣe nínú ayé wa ìwé bíbélì tá ó kà á kà láti inú ìwé. ìyá wọn mọ nǹkan tẹ́ ń sọ sà. ṣe gbọ́ ṣe gbọ́ nǹkan tí mò ń sọ kí nìkan tí mo sọ pé kókó ìwàásù wa. ẹ ṣe ìwé jeremiah orí kejìdínlógún láti ẹsẹ̀ kejì títí dé ẹsẹ̀ ìkẹfà ìwé jeremiah àwọn màmá wa pásítọ̀ kìnẹsí yínká wọn bá wa kà ìwé jeremiah orí kejìdínlógún ogún láti ẹsẹ̀ kejì títí dé ẹsẹ̀ ìkẹfà ọlọ́wàá sọ gbogbo wa di ẹni ńlá ní orúkọ Jésù. dìde sọ̀kalẹ̀ lọ sí ilé àmọ̀kókó níbẹ̀ àmọ̀ amọ̀kòkò níbẹ̀ ni èmi ó mú ọgbọ́n ọ̀rọ̀ mi mo sì sọ̀kalẹ̀ lọ sí ilé amọ̀kòkò sáàwó ó mọ iṣẹ́ kan lórí kẹ̀kẹ́ lórí kẹ̀kẹ́ àti ohun àti ohun èlò tí ó fi amọ̀ mọ́ sì bàjẹ́ lọ́wọ́ amọ̀kòkò náà nígbà náà ni ó sì mọ̀ ó sì mọ ohun èlò mìíràn yóò ti rí ní ojú amọ̀kòkò láti mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sì tọ̀ mí wá wípé ẹ̀yin ilé Ísírẹ́lì èmi kò há lè fi yín ṣe gẹ́gẹ́ bí amọ̀kòkò yìí ti ṣe ni Olúwa wí sáà wò ó gẹ́gẹ́ bí amọ̀ ní ọwọ́ amọ̀kòkò bẹ́ẹ̀ ni ẹ̀yin wà ní ọwọ́ mi ilé Ísírẹ́lì. ẹ ṣe ẹ jẹ́ kí olúwa sọ wá di ó sọ mí di ẹni ńlá ìwé bíbélì tí a kà ní ìwé jeremiah yìí ọlọ́run fẹ́ bá wòlíì jeremiah sọ̀rọ̀ ọlọ́run sì sọ fún pé kó lọ sílé amọ̀kòkò bí amọ̀kòkò ṣe ń mọ ohun èlò ó bàjẹ́ lọ́wọ́ rẹ̀ bíbélì sọ fún wa pé amọ̀kòkò yẹn ó mọ sí nǹkan ìmí ó ní nǹkan tó fẹ́ mọ sí tẹ́lẹ̀ bóyá kọ́ọ̀pù ló fẹ́ fi mọ tẹ́lẹ̀ o àti ẹ̀mọ̀ ṣùgbọ́n gbà tó bàjẹ́ lọ́wọ́ rẹ̀ ó mọ sí nǹkan ìmí bó ṣe ń mọ sí nǹkan ìmí bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọlọ́run tọ̀ wá lọ́lọ́run sọ pé gẹ́gẹ́ bí ohun ìlò amọ̀kòkò ṣe rí ní amọ̀ bó ṣe rí lọ́wọ́ amọ̀kòkò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwa àwọn ọmọ Ísírẹ́lì gbogbo wa jẹ níní ọwọ́ Ọlọ́run ó ní nǹkan tọ́lọ́run fẹ́ mọ wá ká dì ètò Ọlọ́run fún gbogbo wa ní láti sọ wá di ẹni ńlá mo mọ pé mo mọ bóyá ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ètò Ọlọ́run fún gbogbo wa láti lè wá ní láti sọ wá di ẹni ńlá. àmín àmín. ṣùgbọ́n bá a ṣe rí ìkà nínú bíbélì tá a kà yìí ohun èlò tí amọ̀kòkò ń lò ó bàjẹ́ lọ́wọ́ rẹ̀ amọ̀kòkò sọ wípé ó fẹ́ fi é mọ nǹkan tó tó jọjú ṣùgbọ́n tó bá wúlò nínú fún mi ẹ máa fi é mọ nǹkan ìmí ìyẹn amọ̀ yẹn amọ̀. amọ̀ tí amọ̀ kankan ń lò. ìyá àgbà pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wa ṣe rí nínú ọwọ́ ọlọ́run. ọlọ́run fẹ́ mọ wá sí ohun ńlá nǹkan tí ó fi yan gan-an nǹkan tí ó fi sọ fún gbogbo aráyé wípé ẹ̀wù kan tí mò ń ṣe nínú ayé yìí ṣùgbọ́n ọwọ́ wa ló wà ìgbà tí ọlọ́run rán wòlíì Jeremiah sí pé kó lọ sílé amọ̀ kankan ó ti ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀ á bá wọn sọ̀rọ̀ láàárọ̀ á bá wọn sọ̀rọ̀ lọ́sàn-án ẹ gbọ́rọ̀ sí mi lọ́rùn nǹkan tó bá wà lọ́kàn wọn lọ́ọ́ máa ṣe wàhálà adé níbí wàhálà adé lọ́tún lọ́sì wọn ní padà wọn ní yípadà ní nǹkan tó ń ṣe òun fi bá wọn sọ̀rọ̀ nípa amọ̀kòkò tó mọ nǹkan èlò pẹ̀lú amọ̀ ọlọ́run bá wa sọ gbogbo wa kò sí nǹkan tọ́lọ́run ò lè kò síbi tọ́lọ́run ò lè lò wá dé o kò síbi òkè tọ́lọ́run ò lè gbé wa dé kò ní í ṣe ní ibi tá a wà báyìí tá a bá wo bàbá wa nínú olúwa ọ̀pásítọ̀ Adébóyè tẹ́ ẹ bá mọ ibi tán ti ń bọ̀ kó tó dípọ̀ náà gbé wọn ga níbi tán wà ń sìn ayé gbogbo wa wípé kò sí nǹkan tán lọ́hùn ò lè ṣe wọ́n sọ fún gbogbo wa tá ń lọ sí bóyá redeem camp Holy Ghost service bàbá ti sọ fún wa láìmọye ìgbà pé káwọn tó wọ bàtà nínú ayé wọn bọ́wọ́n ti pé ọmọ eh, eighteen years méjìdínlógún méjìdínlógún kàn tó wọ sílípàsì pé sílípàsì lásán méjìdínlógún kàn tó wọ sílípàsì òògùn pẹ̀ nìkan kan wá síbí ìbàyí pẹ̀lú láì wọ bàtà wọ́n ní pé sílípàsì lásán pé fámìlì wọn wọ́n tòṣì tó jẹ́ pé wọn lè dá sílípàsì rà wọ́n ní pé gbàtọ́ wọn lọ sí secondary school pẹ̀lú yàdí tó fi lọ sí secondary school lọ bàbá ń sẹ pé kò sówó o gbàtọ́ bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ lọ́nù pọ̀wọ̀ ní jẹun fúnjọ́ márùn-ún àwọn ẹni pé ọmọdé má para ìsinmi lọ́rùn ó dà gbogbo nǹkan tí bá ní màá lọ ta láti fi rán ẹ lọ sí sí school ìgbàtọ́ bẹ̀rẹ̀ láti máa lọ sí school wọ́n mọ̀wé ṣùgbọ́n kò sówó ìgbàtọ́ máa fi parí secondary school wọn àwọn ọlọ́gba ipò kínní wọ́n fẹ́ fún ọ lẹ́ẹ̀bù pé o tayọ o o gbégbá orókè ṣùgbọ́n pé gbogbo gbàdán fi wà ní secondary school àwọn ọ̀tẹ̀ lówó láti ra trọ́sà ṣọ́ọ̀tì nìkà nìkà lọ́ wọ̀ kọ̀sìkò lówó láti wá trọ́sà ìgbà tó di jọ́tọ̀ máa gba tọ́ máa gba ẹ̀bù pé ẹ tayọ àwọn nídìí láti lọ bá ẹlòmíì pé yọ̀ọ́ yá mi ní ṣòkòtò kí lè rí wọ̀ pé ṣòkòtò ẹ tóbi o ṣùgbọ́n wọ̀ bẹ́ẹ̀ ó wàá kú bàtà ẹ̀ bọ̀ lọ́ọ́ máa ti rí bàtà láti wọ̀ gbọ́sẹ̀ ẹsẹ̀ lọ́ fi ń ṣàlọ́ sí skul ojoojúmọ́ kò sí ibi tó bàtà ẹ̀ tó lọ rí ẹbí wọn kan ṣá tó ṣà ní bàtà tó ṣà yà wọn bàtà pé kọ́ wọ̀ ó sọ fún ẹ pé bàtà yìí o tó tọ̀ bó ṣe sítórì ta kan sọ nǹkan tó fẹ́ ni wọ́n sọ ni pé ara ẹbí wọn tó yà wọn bàtà wọn ni pé ó gbọ́dọ̀ wọ kí àmúdání tó bá ti porúkọ ẹ tó fẹ́ lọ gba ẹ̀bùn ìgbọ́n ẹni kò ṣẹ̀ṣẹ̀ wọ́ wọn bàbá wa tó jẹ́ pé wọ́n ní aeroplane ń sìn tó fò káàkiri tọ́lọ̀ ti gbé ga à ń sọ kínní fún wa láti fi yé wa wípé kò síbi tá a lè wà nísìn kò sí ìjákulẹ̀ tá a lè bí tọ́lọ́wọ̀n ò lè gbé wa ga tọ́lọ́wọ̀n ò lè gbé wa lọ síbi òkè ṣùgbọ́n ọwọ́ wa ló wà gẹ́gẹ́ bí amọ̀ lọ́wọ́ amọ̀ kòkò ṣé àá jẹ́ kí ọlọ́run mọ̀ wá sí bó ṣe fẹ́ kóun mọ̀ wá ìbéèrè mẹ́rin la fẹ́ béèrè lọ́wọ́ wa nǹkan tó yẹ pé tá a bá lè ṣe ó máa jẹ́ kí àmọ̀kòkò olúwa wa ẹni tó ní wá tó mọ̀ wá á lè mọ̀ wá sí ohun tó fẹ́ mọ̀ wá nínú ayé wa nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ́ fẹ́ béèrè lọ́wọ́ wa ǹjẹ́ a lè máa múnú ọlọ́run dùn ká máa ṣe nǹkan tó yẹ kó máa jẹ́ kínú ọlọ́run máa dùn sí wa àbí nǹkan tó máa jẹ́ kọ́lọ́ máa bínú sí wa là ń ṣe ó dà amọ̀kòkò fẹ́ mọ kòkò ó ń tẹ̀ láti mọ ó ń lọ sọ́nà ibòmíì ó ń mọ wá báyìí ó ń lọ sọ́nà ìgbà kejì ó dà tó bá fẹ́ kí n ṣe ní nǹkan tí mo fẹ́ kó o dùn màá ju ẹ lẹ́gbàá yẹn tọ́lọ́ bá jù wá sílẹ̀ èṣù ló máa bẹ̀rẹ̀ sí tì káàkiri ṣùgbọ́n látòní lọ ọlọ́run tó mú wa wá síwájú rẹ̀ á gbà wá lẹ́ o agbára orí ọ̀fẹ́ láti máa ṣe nǹkan tó máa jẹ́ kí inú ọlọ́run máa dùn sí wa ọlọ́run á gbé o ní orúkọ jésù ó fẹ́ ká bá ọlọ́run sọ pé olúwa ọlọ́run mi fún mi lóore ọ̀fẹ́ láti máa ṣe nǹkan tó máa máa múnú yín dùn látòdì lọ ẹ má jẹ́ kí n máa múnú bí yín mọ́ ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tí mò ń ṣe tó ń jẹ́ kí inú bí yín tó ń jẹ́ kí ẹ yọwọ́ kúrò nínú ayé mi olúwa ẹ ṣàánú fún mi o ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ fún mi lóore ọ̀fẹ́ látòdì lọ láti máa ṣe nǹkan tó máa máa jẹ́ kí ni yín máa dùn ní orúkọ Jésù ni àgbàdúrà àmì ohun alákọ̀ọ́kọ́ tọ́lọ́ ń béèrè lọ́wọ́ wa ni kí a máa máa múnú ọlọ́run dùn tá a bá dẹ̀ ti pinnu látòní lọ tẹ́mì mi mọ́ tó ràn wá lọ́wọ́ láti máa múnú ọlọ́run dùn ọlọ́run á mọ wá di ènìyàn ńlá tó fẹ́ ká di á mọ ọmọ wa ẹbí wa di ohun ńlá tó fẹ́ ká di ní orúkọ Jésù ohun ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run fẹ́ ká dáhùn ní pé ǹjẹ́ ṣé a fẹ́ mọ̀ nípa olúwa mélòó la mọ̀ nípa olúwa apọ́sùlù paul wọ́n ní pé nínú ìwé Fílípì orí kẹta ẹsẹ̀ kẹwàá wọ́n ní pé olúwa mo fẹ́ mọ̀ ọ́ sí i mo fẹ́ mọ̀ ọ́ sí i nítorí pé tá a bá máa múnú ọlọ́run dùn a gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́ a gbọ́dọ̀ mọ nǹkan tí kò fẹ́ a gbọ́dọ̀ mọ àwọn nǹkan kan tó yẹ pé tá a bá ṣe àmọ́ pé inú ẹ ó máa dùn ó dẹ̀ ní àwọn nǹkan míì tá a bá ṣe inú ọlọ́run ò ní dùn sí wa so à ń béèrè lọ́wọ́ wa níjà fẹ́ mọ ọlọ́run sí i ṣé òǹgbẹ láti mọ ọlọ́run sí yóò wà nínú wa kí là ń lé ebi kí ló ń pa wá ṣé ebi láti mọ Ọlọ́run sí ni àbí láti kàn rí nǹkan tá a máa jẹ nígbà tí Jésù tó ń ṣiṣẹ́ àrà iṣẹ́ oríṣiríṣi Bíbélì sọ pé ó sọ búrẹ́dì márùn-ún ó fi fún àwọn ẹgbẹ̀rún èèyàn bíi tó lé ní ẹgbẹ̀rún márùn-ún ó fún wọn lóúnjẹ ó sọ di púpọ̀ ẹja pọ̀ ọjẹun ó wá nígbà kan tó bẹ̀rẹ̀ sí wá jésù gbà tó rí gbà tó wá rí jésù jésù béèrè lọ wọ́n ní pé kí ló dé tẹ̀ fi wá bì ṣé torí oúnjẹ tí mo fún yín ni ṣé torí ẹja àti búrẹ́dì ni àbí ẹ fẹ́ mọ̀ mí ni ọlọ́run fẹ́ sọ wá di èèyàn ńlá ṣùgbọ́n kí ló ń gbẹ tó ń gbẹ wá kí là ń lé ṣé à ń lé láti mọ ọlọ́run sí ni àbí nǹkan tá a máa kàn rí gbà àbí nǹkan tá a máa kàn rí jẹ ẹ jẹ́ ká sọ tòótọ́ fúnra wa tá a bá lé láti mọ ọlọ́run ọ̀nà láti rí jẹ láti rí mu á fi wọ̀n wá ohun ẹlẹ́ẹ̀kẹta ṣé ń tẹ́tí sí nǹkan tá à ń sọ báyìí kí ni ohun alákọ̀ọ́kọ́ tá a sọ pé ọlọ́run fẹ́ ká nǹkan mo gbọ́ mo gbọ́. kàmúnú ọlọ́run dùn kàmúnú ọlọ́run dùn ṣé àmúnú ọlọ́run dùn nǹkan tá alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kí ni ẹlẹ́ẹ̀kejì ká mọ̀ ká mọ̀ ọlọ́run sí i ká mọ̀ nǹkan tó fẹ́ ká mọ̀ nǹkan tí ò fẹ́ kí ló ń gbẹ tó ń gbẹ wá kí lebi tó ń pa wá ṣé ebi láti mọ Ọlọ́run ni ẹ jẹ́ ká gbàdúrà lẹ́lẹ́kejì Olúwa ò ń gbẹ láti máa lé ọ ebi láti máa fẹ́ ọ sí jẹ́ kébi yẹn máa pa mí ebi láti máa mọ̀ ọ sí i láti máa tẹ̀lé ọ láti máa lé ọ òǹgbẹ láti máa mọ̀ ọ́ sí jẹ́ kó òǹgbẹ yẹn máa gbẹ̀mí tó òǹgbẹ bá ń gbẹ̀yàn á wá omi tó òǹgbẹ láti mọ Ọlọ́run tó bá ń gbẹ wá á wá láti mọ Ọlọ́run sí i ní orúkọ Jésù ní àgbàdúrà ẹlẹ́ẹ̀kẹta ní orúkọ Jésù ní àgbàdúrà. Àmín nǹkan lẹ́ẹ̀kẹta tọ́lọ̀ fẹ́ ká a mọ̀ tá a bá fẹ́ kí a mọ̀ kòkò yìí kó mọ wá di èèyàn ńlá di ohun tó fẹ́ ká a dà ọlọ́run fẹ́ ká a mọ̀ ara wa gẹ́gẹ́ bí òun ọlọ́run ti mọ̀ wá a lè pera wa ní èmi ní báyìí èmi ní báyìí ṣùgbọ́n báwo lọ́lọ́run ṣe rí ọ báwo lọ́lọ́run ṣe mọ̀ ọ́ kí lọ́lọ́run pè ọ́ ṣé o mọ̀ nǹkan tọ́lọ̀ ń pè ọ́ tá a bá mọ ara wa bá ọlọ́run ṣe fẹ́ ká a mọ ara wa àní lè jọ̀wọ́ ara wa fọlọ́run láti lò ó láti sọ wá di ohun tó fẹ́ sọ wá di ẹ jẹ́ ká wò amọ̀kòkò ó mọ amọ̀ lórí irinṣẹ́ rẹ̀ ó ń fọwọ́ tẹ̀ bó ṣe ń fọwọ́ tẹ̀ láti mọ̀ ó wá bàjẹ́ lọ́wọ́ rẹ̀ kí ni ẹ̀dá kí ló túmọ̀ sí tọ́lọ́run bá fọwọ́ tẹ̀ àbí tí nǹkan kan bá tẹ̀ ṣé o máa ń wó wọ́wọ́wọ́ tá a bá tiẹ̀ sẹ́gbẹ̀ díẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ níbo ló máa sá lọ délé bàbá kan ló máa lọ ni àbílẹ̀ àfa kan àbí ilé oníṣègùn kan ló máa lọ àbí tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ àtẹ̀lẹ́rẹ́ ń yọ̀ṣì mọ́. ìgbà tí àwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ nínú ayé wa ọlọ́run fẹ́ mọ̀ ó fẹ́ ká mọ̀ owó èèyàn tá a jẹ́ ni ìpè mí nǹkan lè má lọ déédéé ìpè mí èèyàn lè mú níbú wa àá wá sẹ́kẹ́ mọ̀ ní bẹ́ẹ̀ ni ìsọ̀rọ̀ mọ́ ó pọ́sibú tó tọ́kẹ́ ni ẹ̀ múnú bí wa ṣùgbọ́n ó ní nǹkan kan táwa náà ti ṣe ìgbà púpọ̀ ọlọ́run fẹ́ ká mọ̀ nǹkan tá a ti ṣe tí ò dáa ká dẹ̀ yí padà ká sòótọ́ fún wa ìpè mí wàhálà tó ń ṣẹlẹ̀ nítorí pé ó ní nǹkan tọ́lọ́run fẹ́ ká yí padà bá a ṣe ń ṣe tá a gbọ́ sí etí tọ́lọ́run ló fi jẹ́ kíkì ní ẹ̀yìn wà ṣùgbọ́n tá a bá ríra wa bọ́lá òun ṣe fẹ́ ká ríra wa á rí i pé bí ṣe ń wùwà yìí kò yẹ kí n máa wùwà báyìí ọlọ́run ò fẹ́ kí n máa ṣe báyìí àdẹ́bẹ̀rẹ̀ sí yí padà àdẹ́ẹ̀dì nǹkan èlò fún ọlọ́run láti lò ọlọ́run á lè mọ́ wá di ohun tó fẹ́ ká di lákòótán lákòótán ọlọ́run fẹ́ ká mọ́ kan tó jẹ́ ọ̀tá wa nítòótọ́ gẹ́gẹ́ bí òun ṣe mọ àwọn ọ̀tá wa ọlọ́run fẹ́ ká mọ̀ pé òun rí kinní yìí gẹ́gẹ́ bí ọ̀tá wa o nítorí ńgbà púpọ̀ nǹkan tá à ń pè lọ́tà ó lè má jẹ́ ọ̀tá o ó lè jẹ́ pé ẹnìkan bá wa wí nǹkan tá a ṣe àní pé àní bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ mọ́ àti sọ́ di ọ̀tá ó lè má jẹ́ ọ̀tá o ẹnìyẹn lè jẹ́ ọ̀rẹ́ wa ló fẹ́ ká lọ síwájú. Si ṣùgbọ́n àgbọ́rọ̀ àgbọ́rọ̀ ló ń ṣe wá ẹlòmíì jẹ́ kó gangan ní èṣù tó ń tì wá sí ọ̀nà tí ò dáa òun gangan lọ rẹ wa ìtọ́jú ẹ̀ la ṣe sọ yìí pé ọlọ́fẹ́ ká mọ̀ ọ̀tá wa nítòótọ́ gẹ́gẹ́ bí òun ṣe mọ̀ ẹ́ pé ọ̀tá wa lélẹ́yìí tá a bá lè yàn da nǹkan mẹ́rin yìí sí fún ọlọ́run pé ọlọ́run ẹ jẹ́ kí n máa múnú yín dùn gbogbo gbà oore ọ̀fẹ́ láti máa múnú yín dùn ẹgbẹ́ ìwọ̀ mi ẹ fún mi lóore ọ̀fẹ́ láti mọ̀ yín láti mọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ fún mi lóore ọ̀fẹ́ láti mọ ara mi kí n má gbéra mi ga tọ́ba bá mi wí kí n máa gbọ́ tọ́ba fi ọ̀nà òótọ́ yé mi kí n máa tẹ̀lé ẹ fún mi lóore ọ̀fẹ́ láti rẹ ara mi sílẹ̀ olúwa ẹ jẹ́ kí n mọ àwọn tó jẹ́ ọ̀tá mi gangan ọ̀rẹ́ tí mò ń pè lọ́tà ẹ ṣí ojú mi kí n lè rí bóyá èmi gangan tẹ̀ lọ́tà ara mi pàápàá tí mo mọ̀ nítorí ìgbéraga mi nítorí àìgbọ́ràn mi àwọn nǹkan tọ́lọ́ fẹ́ ká àdìbò lélẹ́yìn ó fẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká bá ọlọ́run sọ̀rọ̀. fẹ́ ká gbàdúrà orin kan sọ wípé kí lẹ o lè ṣe ọlọ́run mi kí lẹ o lè ṣe kí lẹ o lè ṣe ọlọ́run mi kí lẹ o lè ṣe ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run kí lẹ o lè ṣe kí lẹ o lè ṣe ọlọ́run àwa kí lẹ ò lè ṣe. kí lọ́lọ́run ò lè ṣe. ẹ gájọ kí lọ. ọlọ́run tó dá ayé àtọ̀run a fẹ́ gbàdúrà sọlọ́run rẹ̀ ó lè sọ mí di ẹni tó fẹ́ kí n di ó lè gbé mi ga ẹran tígbà tá a bẹ̀rẹ̀ tá a sọ nǹkan tí gbogbo wa mọ̀ nípa bàbá wa pásítọ̀ Adébóyè ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run gbé ga nísìn ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká gbàdúrà sọ̀lọ́ ẹ gbóhùn mi sókè ẹ ní olúwa ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi o olúwa kí lẹ ò lè ṣe ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run kí lẹ ò lè ṣe talẹ ò jùlọ ẹ wá sọ mí di ẹni tí ẹ fẹ́ kí n gbà ẹ wá sọ mí di ẹni ńlá ẹ wá sọ mí di èèyàn tí ẹ fẹ́ tẹ dá mi láti jẹ́ gangan gangan gangan gangan gbogbo nǹkan tí èṣù ti bàjẹ́ nínú ayé mi olúwa ẹ wá tún mi ṣe ẹ wá tún ayé mi ṣe ọlọ́run ni ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ ìyanu nínú ayé pásítọ̀ adébóyè ẹ wá ṣiṣẹ́ ìyanu nínú ayé tèmi náà ẹ wá sọ mí di èèyàn ńlá olúwa ẹ jẹ́ ká ẹ máa kí n máa múnú yín dùn nínú gbogbo ìgbà ọlọ́run mi ọlọ́run mi á ẹ jẹ́ kí n mọ̀ yìí nǹkan tí ò máa múnú yín dùn ẹ jẹ́ kí n ṣe nǹkan tí ò ní jẹ́ kí ni yín dùn ẹ jẹ́ kí n sá sí i ẹ jẹ́ kí n sá fún olùwà ẹ jẹ́ kí òun gbẹ láti mọ̀ yín sí kó wà nínú ayé mi olùwà ẹ jẹ́ kí n mọ ara mi gbogbo ibikíbi tó ẹgbẹ́ mi fún ara mi ni mò ń dènà ara mi olùwà ẹ ṣí mi níyè ẹ ṣí mi níyè ẹ yẹ kí n mọ gbogbo ọ̀nàkọ́nà tí mo ti fi ń dènà ara mi gbogbo ọ̀tá bí ọ̀rẹ́ tí mò ń tẹ̀lé gbogbo ọ̀rẹ́ bí ọ̀tá olúwa ṣí ojú mi ẹ jẹ́ kí n mọ ọ̀tá gangan ẹ jẹ́ kí n jìnnà sí ọ̀tá olúwa ẹ ṣàánú fún mi ọlọ́run ẹ ṣàánú fún mi bàbá mi àti ọlọ́run mi ẹ ṣàánú fún mi o ní orúkọ jésù ni àgbàdúrà kí a tó gbàdúrà fún gbogbo wa ǹjẹ́ a rí ẹnìkankan nínú wa lónìí tó fẹ́ fi ayé yẹ̀ fún Jésù tó fẹ́ sọ pé Jésù ẹ̀yin ni a mọ̀ kókó lónìí mo yọ̀ǹda ayé mi fún yín ẹ wá mọ̀ mí sí ohun tí ẹ fẹ́ kí n dì kí n dà mo yọ̀ǹda ayé mi fún yín ǹjẹ́ ó lẹ́nìkankan tó fẹ́ fi ayé rẹ̀ fún Jésù nínú ìsìn tá a wà yìí tẹ́ bá fẹ́ fàyè yín fún Jésù ibikẹ́bi tẹ́ bá wà mo fẹ́ kẹ́ nà wọ́n yín sókè ká lè gbàdúrà fún yín tẹ́ fẹ́ fẹ́ fàyè fún Jésù ẹ ṣe àǹtí yẹn Ọlọ́run rí ọwọ́ yẹn tẹ́ bá fẹ́ fàyè fún ẹ nà sókè ẹ nà sókè tẹ́ bá fẹ́ nà sókè Jésù lẹ́ nà sókè fún kò ń ṣe pásítọ̀ lẹ́ nà sókè fún Jésù lẹ́ nà sókè fún ẹ ẹ ẹ máa gbàdúrà pẹ̀lú mi bẹ́ẹ̀ ṣe nà wọ́n yín sókè ẹ gbàdúrà pẹ̀lú mi dáàdì wa tó náwó sókè ẹ gbàdúrà pẹ̀lú mi ẹni pé jésù ọmọ aládé àlàáfíà mo fẹ́ kẹ́ ẹ wá síwájú pẹpẹ ẹ máa bọ̀ wájú pẹpẹ tẹ́ ẹ bá fẹ́ fàyè fún jésù ẹ máa bọ̀ bóyá ìwà ń bẹ tẹ́ ẹ fẹ́ fàyè fún jésù ẹ wá síwájú pẹpẹ tẹ́ ẹ bá ìwà ń bẹ àdẹ̀mí ni bísínẹ́sì àmì nìyẹn láti inú ọkàn wa pé látòní lọ mo ń mi fún jésù gẹ́gẹ́ bí amọ̀kòkò mi mò ń yọ̀ǹda ayé mi fún Jésù pé látòní lọ ẹ jẹ́ ká gbàdúrà pé Jésù mọ́mí mo fẹ́ kẹ́ gbóhùn yín sókè Jésù ọmọ aládé àlàáfíà lónìí mo fi ayé mi fún yín mo fi ọkàn mi fún yín mo fi ẹ̀mí mi fún yín gbogbo ìwà mi mo fi sílẹ̀ Jésù mo gbà yín gbọ́ pé ẹ kú ní orí àgbélébù láti gbà mí là Jésù ẹ wá jọba nínú ayé mi ẹ wá gbà mí là ẹ wá sọ mí di ọmọ tuntun gbogbo ẹ̀mí kẹ́mi tó ti jọba nínú ayé mi ẹ wá fà wọ́n tú ẹ jẹ́ kí iná ẹ̀mí mímọ́ yín kó jó gbogbo rẹ̀ run látòní lọ ẹ jọba nínú ayé mi ẹ gbàkóso ayé mi ẹ jẹ́ ọba mi ẹ jẹ́ olùgbàlà mi ní orúkọ Jésù ní àgbàdúrà àmín. ẹ tún gbàdúrà ṣókí ẹ sọ pé Jésù mo gbà ládùúrà tí ẹ bá padà dé ẹ má jẹ́ kí n lọ sínú àpáàdì ẹ gbà mí nínú iná àpáàdì ẹ ṣàánú fún mi ní ayé ìgbẹ̀yìn ẹ jẹ́ kí n jọba pẹ̀lú Jésù ní ọ̀run lórúkọ Jésù ni mo gbàdúrà àmín. àmín ní orúkọ Jésù ẹ jẹ́ kí gbogbo á dìde dúró bá a ṣe ń gbàdúrà ẹ ṣáà dúró ń bẹ tá a bá ṣe tán ẹ máa lọ sí ẹgbẹ́ ń bẹ̀ ní orúkọ Jésù bàbá wa àti ọlọ́run wa. kò sí nǹkan tẹ́ ẹ ò lè ṣe o ẹ ga jòkè lọ ẹ ga ju gbogbo ayé gbogbo ọ̀run lọ olúwa àti ọlọ́run wa bá a ṣe wá sínú ilé ìjọsìn lónìí olúwa ẹ jẹ́ ká pàdé yìí ẹ̀yin lè amọ̀kòkò olúwa gbogbo wa pátápátá a ayé wa fún yín o ẹ wá tún ayé wa mọ́ ọ́ gbogbo ìdàkidà tí èṣù tí ìṣòro ayé tó ti sọ ayé wa di olúwa ayọ̀ǹda ayé wa fún yín lónìí ẹ wá tún wa mọ̀ ẹ wá sọ wá di èèyàn ńlá tí ẹ fẹ́ ká di ní orúkọ Jésù ẹ wá fọwọ́ kàn wá ẹ wá fọwọ́ kàn ẹbí wa gbogbo májèmú burúkú tó ń ṣiṣẹ́ nínú ayé wa olúwa ẹ̀fì náà ẹ̀mí mímọ́ ẹ̀fì jó gbogbo wọn lónìí gbogbo ẹ̀gún ìdílé tó ń ṣiṣẹ́ tó ń jó tó ń jà tó ń dèwà mọ́lẹ̀ olúwa lónìí lónìí lónìí nínú ìsìn yìí ẹ̀fì yín ẹ̀fì jó gbogbo ẹ̀gún ní orúkọ Jésù olúwa ẹ sọ di ọ̀tun ẹ mọ di èèyàn ńlá látòní lọ gbogbo ọ̀nà tó ti dí ọ̀nà láti ṣe rere ọ̀nà láti lọ síwájú ọ̀nà ìgbéga olúwa ẹ tú gbogbo wọn sílẹ̀ lónìí ní orúkọ jésù oore ọ̀fẹ́ ẹ̀mí láti máa mú inú yín dùn ẹ gbé wọ̀ wá gbẹ́ láti máa fẹ́ yín ebi láti mọ̀ yín sí ẹ jẹ́ kó jẹ́ ibi tí ó máa máa pa wá lójoojúmọ́ ní orúkọ Jésù Olúwa ẹ wá gbé wa borí gbogbo ọwọ́ ọ̀tá ibikíbi tó ẹ gbà wá fún ara wa la ti ń dí ara wa lọ́nà Olúwa ẹ gbé wa ga ẹ fún wa ní ìborí lórí ara wa lónìí ní orúkọ Jésù bàbá wa àti Ọlọ́run wa ìgbà tá a máa padà wá ní sí chọ́ọ̀chì nígbà bóyá ọjọ́ mẹ́jọ bóyá níjọ́ tuesday ni bóyá níjọ́ thursday ni ẹ jẹ́ ká wá pẹ̀lú ìjẹ́rìísí agbára yín bàbá dúpẹ́ o ògo ni fún yín ní orúkọ jésù ni àgbàdúrà àmín àmín ní orúkọ jésù àwọn dádì wa àti mọ́mì wa ẹ jọ mú nǹkan máa fẹ́ kẹ́ lọ sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn yẹn fún bí ìṣẹ́jú méjì àwọn ẹnìkan máa wá bá yín sọ̀rọ̀ tọ́ba ti bá yín sọ̀rọ̀ tán ẹ padà lọ sí ibi tẹ́ ẹ jókòó sí hallelujah. àmín ẹjọ́ ká tó jókòó mo rí àwọn kan tẹ́ pé gbàtàn ń gbàdúrà tálífà ń gbàdúrà a kàn wò káàkiri ebi kọ́ ló gbé wá síbí báyìí ẹ láti gbàdúrà fún yín a kàn dẹ̀ ń gbàdúrà gidigidigidi màmá ẹ jókòó ma ẹ má dìwà lọ́wọ́ ma ọlọ́run ẹ̀hẹ́n God bless you ma ebi kọ́ ló gbé wá sí ibà yìí àwọn míì wà tára àrùn wà lára àrùn wà àrùn ó wà lára àwa míì tá à ń sìn a ní ká gbàdúrà ẹ̀ ń wò káàkiri à ń ṣọmọdé ẹjọ́ ẹ dìde ẹjẹ́ àgbàdúrà gbàdúrà fún rẹ̀ màmá bàbá ẹ gbàdúrà fún yín ẹ sọ pé Jésù ẹ gbàdúrà kíkan ẹ má jẹ́ kó nígbà tó máa gbé lọ sọ́dọ̀ hospital àní gbà Ọlọ́run fẹ́ ká lọ sọ hospital ká máa náwó ẹ kígbe pẹ̀lú ìtara ẹ kígbe pé Jésù Kristi ẹ lanu yìí ẹ lanu tẹ bá sọ̀rọ̀ babaláwo babaláwo kan tó bá ní kẹ́ ṣe lẹ́ máa ṣe bó fún yín lábẹ́rẹ́ ẹ gba abẹ́rẹ́ ọ̀fẹ́ ni Jésù ẹ kígbe ní Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ yín fún májẹ̀mú àlàáfíà májẹ̀mú ìwòsàn mo bẹ̀bẹ̀ lọ́wọ́ yín gbogbo àìsàn ìdílé ìyá ìdílé bàbá tó wà ní ara mi mo fi bú ẹ wò mí sàn lọ́jọ́ èní ẹ̀mí mímọ́ ẹ jẹ́ gbogbo àìsàn gbogbo jẹjẹrẹ ikú ọjọ́ àìpé májẹ̀mú ikú ọjọ́ àìpé ẹ bá mi súná nísìnyí títí láéláé lórúkọ yẹ gbàdúrà gbàdúrà gbàdúrà ah, àrùn kárùn àwọn tó máa gbó lọ́wọ́ mi tó máa sọ mí di lárùkà bàbá yẹn bá súnná ẹ ṣàánú mi àrùn lárùkà àrùn tí ò gbóògùn bàbá yẹn bá mi súnná ẹ bá mi súnná tìdílé ìyá tìdílé bàbá tí mo jogún ẹ ó náà ti parí lé ní ẹ bá mi súnná. májẹ̀mú kájẹ̀mú tí mo fọwọ́ mi gbé tó ti ṣínà ìdààmú fún mi ẹ bá mi sún náà ẹ fẹ́ jẹ́ Jésù wẹ́ lọ. ẹ gbà mí là ẹ jẹ́ kí ènì kó jẹ́ ọjọ́ ìgbàlà fún mi. ọjọ́ ìwòsàn ẹ tú mi lẹ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú àwọn mi àwọn ọmọ tẹ fún mi ẹ gbà mí lọ́wọ́ májẹ̀mú ìdààmú ẹ ṣàánú fún mi ẹ gbàdúrà ẹ gbàdúrà fún ọmọ yín. sí ẹ bá mi súná gbogbo sí tó ti kọ fún mi tó kọ sílẹ̀ nú ayé mi ẹ bá mi súná. ẹ gbàdúrà ẹ gbàdúrà àmọ́ ẹ gbàdúrà Yorùbá ni wá àmàdúrà gbẹ gbàdúrà. májẹ̀mú ọmọ omi mo fi búnú ayé mi pẹ̀lẹ́jẹ̀ Jésù mo gba ìtura pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ní ọjọ́ òní. mi ni fọ́mi gbọ́mọ sí lórúkọ Jésù Kristi. Oh, ní wá túfọ̀ ọmọ fún mi mi ní lọ sínú àpáàdì. Koshka da karyanda raka branda raka sukandere. ramasuka lebrandere kesikandere bandaya ralokosuka lebakosakanta ramanda yagaye indagandaga ẹ̀mí kẹ́mi ẹ̀mí kẹ́mi ẹ bá mi súná bàbá mi ẹ̀mí kẹ́mi inú ọmọ inú ọkọ inú ọkọ ọmọ ẹ̀mí ah, àgbèrè ah, rabosuka lè máa ń takari yá ń rakaboli kariande reke sukari mashanta ya. ah, labrande reke sokorianda rakazekele májẹ̀mú ká má drone yoko ní ọkọ tó wà lórí ọmọ yẹn ah, àlè bàbá mi bàbá bàbá Jésù màlágàrí kàndéréke sátárì mandaya. ń Regebra neko suka le broko shkabanta kariande ye in kariande rege celebro shikandege masanta ya. Thank you, Father. Bàbá dúpẹ́ o, adúpẹ́ bàbá tó ń gbàdúrà, mo dúpẹ́, mo dúpẹ́. Eh. Ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ní orúkọ ni a ẹ pàtẹ́wọ́ fún Jésù. ẹ̀yin Olúwa lógo ẹ̀yin atóbi jù lógo ẹ jẹ́ ká jókòó.